lẹ́ngbẹ ni àwọn òṣèré tíátà èyí tó ti lọ nílẹ̀ yìí àmọ́ omi lẹ́ngbẹ làwọn òṣèré tíátà tó ṣì wà láyé láàyè náà tí wọ́n sì ń ṣe dáadáa títí lọ dòní olónìí nínú fídíò yìí a fẹ́ sọ nípa àwọn àgbààgbà òṣèré tíátà alẹ́ Yorùbá èyí tí ọjọ́ orí wọn ti tó bíi àádọ́rin ọdún seventy sókè tí wọ́n sì wà láyé láàyè tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ tíátà àti ipa tí wọ́n kó nínú ìdàgbàsókè àti ìtànkálẹ̀ iṣẹ́ tíátà nílẹ̀ Yorùbá àti ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa bá wa ká lọ kò sí bá a ṣe fẹ́ sọ nípa àwọn àgbààgbà onítíátà tó ṣì wà láyé láàyè nílẹ̀ Yorùbá tá ò ní dárúkọ bàbá Charles Olúmọ bí a bá sọ wípé òun ló dàgbà jùlọ lọ́wọ́ yìí nínú àwọn òṣèré tíátà Yorùbá tó ṣì wà láàyè a ò já Yorùbá Alhaji abdulsalam sanyaolu tí gbogbo èèyàn mọ̀ sí charles olúmọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má mọ orúkọ méjèèjì tá a dárúkọ yìí ṣùgbọ́n gbogbo èèyàn ló mọ̀ ọ́ sí àgbákò nínú eré ẹni ọdún mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyẹn ninety nine ni bàbá charles olúmọ àgbà eléré tíátà ni o lára àwọn tí wọ́n lò gbà pẹ̀lú tíátà legend hubert ogunde ní í ṣe bàbá yìí wà lára àwọn tó lànà iṣẹ́ tíátà èyí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n fi ń ṣe iṣẹ́ ajé títí lọ dòní olónìí bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ lásán làwọn ṣe nígbà náà wọn ò rí èrè iṣẹ́ tíátà jẹ tàbí ká ní wọn ò rí èrè iṣẹ́ tíátà jẹ dáadáa ọmọ Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ni Charles Olúmọ ipa adigunjalè apààyàn tàbí ẹni burúkú ló sábà máa ń kó nínú eré pàápàá lásìkò tó ṣì wà ní Ṣàngó Òde àgbákò a máa fò bọ́ọ̀lẹ̀ láti òkè elébi alájà mẹ́rin alájà márùn-ún tàbí èyí tó ga jù bẹ́ẹ̀ lọ. lára àwọn ìyà tó tún jẹ nínú tíátà ni bíi kó máa jó tàbí kó máa rìn lórí ìgò kó máa fi eyín gbódó tàbí kó gbé odó sáyà kí àwọn géńdé ọkùnrin gìrìpàgìrìpà bíi márùn-ún mẹ́wàá máa wá gúnyán láyà ẹ̀. irú ìyà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdásílẹ̀ iṣẹ́ tíátà jẹ ní nàìjíríà nìyí o àmọ́ síbẹ̀síbẹ̀ wọn ò rí èrè tíátà jẹ púpọ̀ ọdún 1953 ni Charles Olúmọ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà a sì gbọ́ wípé lára àwọn gbajúmọ̀ òṣèré tó gba ara Charles Olúmọ kọjá ni Múyìwá Adémọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí authentic Charles Olúmọ ló ṣe sinimá àgbájá ajanoro nǹkan ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ eré àgbéléwò ni bàbá náà sì kópa nínú rẹ̀ kí ọlọ́run túbọ̀ lọ́ra ẹ̀mí bàbá Charles Olúmọ tí gbogbo ayé mọ̀ sí bàbá àgbákò àmín. I am an undimensionable horror and nobody can tell me liar. ẹni tí a tún rántí nínú àwọn àgbààgbà eléré tíátà nílẹ̀ yorùbá tó ṣì wà láyé láàyè òun ni mama grace oyin adéjọbí tí gbogbo ènìyàn mọ̀ sí màmá òṣogbo kó tó di wípé iṣẹ́ tíátà di ohun tó dà lónìí tí wọ́n fi ń kọ́lé tí wọ́n ń ralẹ̀ nínú ẹ̀ tí wọ́n ń rọ́mọ lọ sókè òkun tí wọ́n sì ń ṣoríire ìyà paraku ni àwọn tó lànà iṣẹ́ náà jẹ eré orí ìtàgé àti ijó ni wọ́n sì fi bẹ̀rẹ̀ lára àwọn òṣèré tá a rántí tó sì wà láyé láàyè títí di òní ni màmá Grace Oyin Adéjọbí tí gbogbo ayé mọ̀ sí màmá Òṣogbo orúkọ Oyin Adéjọbí nínú iṣẹ́ tíátà ní Nàìjíríà kò farasin ìdí ni wípé gbajúgbajà onítíátà ni olóògbé Oyin Adéjọbí tó jẹ́ ọkọ màmá Grace Oyin Adéjọbí ìyẹn màmá Òṣogbo ipa màmá òṣogbo nínú iṣẹ́ tíátà kò kéré o màmá yìí sì ti pé ọdún mẹ́tàléláàádọ́rùn ìyẹn ninety three years láyé ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun ni màmá grace oyin adéjọbí bí ó tilẹ̀ jẹ́ wípé àkàndá ènìyàn ni oyin adéjọbí ti ṣe ọkọ wọn ṣe nípasẹ̀ ojú síbẹ̀síbẹ̀ èyí kò dí màmá òṣogbo lọ́wọ́ láti fẹ́ oyin adéjọbí àtilẹ̀ gbọ́ wípé ilé ìwé kan náà làwọn méjèèjì jọ lọ màmá òṣogbo kó ipa tó jọjú o nínú ẹgbẹ́ tíátà Adéjọbí musical party tó jẹ́ ti ọkọ rẹ̀ kò sí ibi tí wọn kò dé nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe ìtàgé káàkiri kó tó di tíátà lára àwọn òṣèré tí wọ́n wà pẹ̀lú Oyin Adéjọbí nígbà náà ni Lérè Pàímọ́ ìyẹn Ẹ̀dá Oníléọlá àti Alhaji Karim Adépọ̀jù tí gbogbo èèyàn mọ̀ sí baba Wándé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn míì lára àwọn eré tí ìyá Òṣogbo kópa nínú ẹ̀ ni Orogún Adédìgbà ẹran ìyá òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ màmá Grace Oyin Adéjọbí tí gbogbo ènìyàn mọ̀ sí màmá òṣogbo ṣì wà láyé láàyè o bí ó tilẹ̀ jẹ́ wípé wọn ò kópa nínú eré kankan mọ́ láti ìgbà tí wọ́n ti pé àádọ́rùn ọdún ìyẹn ninety years síbẹ̀ ipa wọn nínú ìdàgbàsókè iṣẹ́ tíátà kò ṣeé gbàgbé kí ọlọ́run jẹ́ kí á rí màmá náà pẹ́ àmín. ọlá yìí bá. kò sì ṣàìrántí gbajúgbajà àgbà eléré tíátà kan tí wọ́n ń pè ní Lérè Pàímọ́ ìyẹn Ẹ̀dá Oníléọlá ìlúmọ̀ọ́ká àgbà òṣèré ni Ọlálérè Ọ̀ṣúnpàímọ́ ìyẹn Lérè Pàímọ́ tí gbogbo ayé mọ̀ sí Ẹ̀dá Oníléọlá ọmọ Ògbómọ̀ṣọ́ ni nípínlẹ̀ Ọ̀yọ́ kò sí bí a ó ṣe sọ nípa ìdàgbàsókè àti ìtànkálẹ̀ eré tíátà ní Nàìjíríà tí orúkọ Lérè Pàímọ́ ò ní jẹyọ ẹ̀dá onílé ọlá ní orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ bàbá yìí sí òǹṣeré ni oníjó ni olórin ni olólùfẹ́ ohun ìbílẹ̀ sì ni November nineteen ọdún nineteen thirty nine ni wọ́n bí Lérè Pàímọ́ ọdún nineteen sixty ló sì bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà iṣẹ́ olùkọ́ ni Lérè Pàímọ́ kọ́kọ́ yàn láàyò kó tó di wípé ó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. ògùn ní kọ́lé náà yá mi òṣùngà ní kọ́lé ẹ̀jẹ̀ sọ̀fọ̀nà ní fúrọ̀ àkàtà kọ́lé orí ẹgbẹ́. ọ̀dọ̀ olóògbé Oyin Adéjọbí ní Lérè Pàímọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà kó tó lọ sí ọ̀dọ̀ Dúró Ládìípọ̀ Theatre Group Lérè Pàímọ́ di ìlú mọ̀ọ́ká lẹ́yìn tó kópa nínú Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ pẹ̀lú ipa Ṣọ̀ún Ogunlọ́lá tó kó nínú eré náà ipa tó kó nínú eré Ẹ̀dá pàápàá ló jẹ́ kí wọ́n máa pè é ní orúkọ Ẹ̀dá Onílé Ọlá títí di òní olónìí lọ́dún 2005 Lérè Pàímọ́ gba àmì Order of the Federal Republic ìyẹn OFR láti ọwọ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò náà ní ìmọrírì ipa takuntakun èyí tí Lérè Pàímọ́ ti kó nínú ìdàgbàsókè iṣẹ́ tíátà Lérè Pàímọ́ dáńtọ́ dáadáa àti èdè òyìnbó àti Yorùbá ló lè sọ dáradára àmọ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún ni a kò ti sábà gbúrò bàbá yìí nínú àwọn eré àgbéléwò bíi ti tẹ́lẹ̀ a sì gbọ́ wípé ohun tó ṣokùnfà eléyìí ló ṣeé ṣe kó jẹ́ ìpinnu bàbá náà láti má kúrò nínú ẹgbẹ́ òṣèré ANTP bọ́ sínú ẹgbẹ́ TAMPAN àmọ́ bí onírèsí bá lóun òfin gbámọ́ èyí tó ti fín sílẹ̀ kò lè parun o a kò lè gbàgbé Lérè Pàímọ́ fún ipa rẹ̀ nínú àwọn sinimá àgbéléwò bíi ṣàwòrò idẹ àrùgbá agogo ìwọ̀ the narrow path gbàǹkọ̀gbì láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ọlálérè ọ̀ṣunpàìmọ́ ẹ̀dá onílé ọlá kẹ̀ẹ̀pẹ́ ò bàbá wa. omi ní ìporó náà òjò ní ìporó ọ̀gbẹ́lẹ̀ mo lọ. àgbà òṣèré tá a tún rántí tó kó ipa tó jọjú nínú ìdàgbàsókè àti ìtànkálẹ̀ eré tíátà lórílẹ̀‐èdè nàìjíríà ní olóyè moses omilani tí gbogbo èèyàn mọ̀ sí eégún létí lára àwọn àgbààgbà onítíátà tó pẹ̀lú lànà iṣẹ́ náà tó sì di ohun tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe iṣẹ́ ajé jẹun lónìí ni olóyè Moses Omilani adubi, tí gbogbo ayé mọ̀ sí Eégúnlétí a kò lè kọ ìtàn tíátà lórílẹ̀‐èdè Nàìjíríà láì dárúkọ Chief Moses Omilani Pa Moses Omilani wà lára àwọn olùdásílẹ̀ iṣẹ́ tíátà tó jẹ ọ̀pọ̀ tọ́rìtọ́ ìyà nígbà náà ọmọ Òwu Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ni òun ni olùdásílẹ̀ ẹgbẹ́ tíátà tá a mọ̀ sí Omilani tíátà èyí tó gbajúmọ̀ púpọ̀ nílẹ̀ Yorùbá àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún 1960 1970 títí di 1980 ọdún 1942 ni wọ́n bí bàbá Moses Omilani tí gbogbo ayé mọ̀ sí Eégúnlétí èyí tó túmọ̀ sí wípé ẹni ọdún mọ́kànlélọ́gọ́rin ìyẹn 81 years ní báyìí eré orí ìtàgé ni Moses Omilani fi di ìlú mọ̀ọ́ká kí ó tó di tẹlifíṣàn tíátà àti home videos ṣàṣà sì ní ìlú kan nílẹ̀ Yorùbá yìí tí olóyè Moses Omilani ò gbé fíìmù lọ láti lọ ṣe àfihàn orin tí wọ́n máa ń kọ láwọn ilé ẹ̀kọ́ àti gbogbo ibi tí wọ́n bá ti lọ ṣe àfihàn sinimá lásìkò náà ni come very early o and watch Omilani tíátà o come very early o à ń wọ Ṣòmílà ní tíátà o. lára àwọn sinimá èyí tí bàbá Moses Omilani ṣe tó sì gbajúgbajà káàkiri Nàìjíríà pàápàá níbẹ̀rẹ̀ ọdún 1970 sí 1980 ní Àrígiṣẹ́gi àti Ojúoró lára àwọn ìlúmọ̀ọ́ká òṣèré tó sì gba ara olóyè Moses Omilani kọjá ní olóògbé Ìṣọ̀lá Dúrójayé tí gbogbo ayé mọ̀ sí Àlásàrì àti àwọn míì nígbà táyé wá dayé eré àgbéléwò Chief Moses Omilani pàápàá kò ṣàìkópa tó jọjú o òun ló ṣe fíìmù ogun àdùbí àti bàbá arúgbó àìmọye eré àgbéléwò ni wọ́n sì ń pè é sí láti kópa títí di òní olónìí bí àpẹẹrẹ ajá just before I do Basọ̀run Gáà Mọ́remí Àjànṣòro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú àlàáfíà fún bàbá olóyè Moses Omilani tí gbogbo ayé mọ̀ sí Egunleti àmín. Mr. Man, if you want to be a criminal, be an intelligent one and don't be caught. àtúrántí àgbà eléré tíátà kan tí wọ́n ń pè ní Kọ́lá Oyèwọ̀ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni bàbá Kọ́lá Oyèwọ̀ jẹ́ àgbà òṣèré ni ó March twenty seven ọdún nineteen forty six ni wọ́n bí i èyí tó túmọ̀ sí wípé ẹni ọdún mẹ́tàdínlọ́gọ́rin ìyẹn seventy seven years ni bàbá náà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Kọ́lá Oyèwọ̀ ti kàwé jáde níbi tó ti gba certificate nínú dramatic arts bákan náà ló tún ní certificate nínú Yorùbá oral literature lẹ́yìn náà ló lọ ṣe masters àti PhD nínú drama ní University of Ibadan UI gbogbo èyí ló fi hàn wípé kò sí ìfun kan tó wà nínú adìẹ iṣẹ́ tíátà tí àwòdì kọ́lá òyìnwó ò mọ̀ ọdún 1964 ló bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà nígbà tó darapọ̀ mọ́ olóògbé oyin adéjọbí theatre group tó sì kópa nínú sinimá orogun adédìgbà ipa rẹ̀ nínú the gods are not to blame láti ọwọ́ lárútìmí kọjá kèrèmí lọ́dún 1996 kọ́lá òyìnwó di olùkọ́ ní ọbáfẹ́mi awólọ́wọ̀ university níbi tó ti ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ iṣẹ́ tíátà ó fẹ̀yìntì níbẹ̀ lọ́dún 2011 àmọ́ títí di òní ló sì ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ tíátà láwọn ilé ẹ̀kọ́ yunifásitì aládàáni lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gọ́rin ìyẹn 77 kọ́lá oyèwọ̀ sì ń ṣe dáadáa nínú iṣẹ́ sinimá àgbéléwò ipa tó kó nínú ṣàwòrán ìdẹ́kò láfijọ́ bákan náà ló kópa tó jọjú nínú fíìmù ṣàngó super story kò ṣeé gbé ìjà ọmọdé àti ọ̀pọ̀lọpọ̀ eré àgbéléwò láti iléeṣẹ́ mainframe productions òpómúléró iṣẹ́ tíátà yìí kọ́lá òye wọ̀ dáadáa taratara ló sì máa fi ń kópa èyí tí wọ́n bá fún un láti ṣe nínú iṣẹ́ kí ọlọ́run jẹ́ kí á rí bàbá náà pẹ́ àmín. ó tún wá mọ̀ di àwọn oríṣiríṣi irun tó lè fẹ́ẹ́ da ọkùnrin lórí rú. <laughs>